pé ká tí wọ́n gbà wọ́n náà nínú ká pa wọ́n lẹ́rìn inú wọn bàjẹ́ tẹ́lẹ̀ náà kọ́lọ́mù bàrẹ̀ kọ́lọ́mù àdó tì wọ́n wọn àti ní káwa náà tún tara wọn káwa náà tún rí ládá olùwà láàánú kọ́dà ń kọ́ba ni mójútó gbogbo wọn lápapọ̀ àtàwọn tí àwa náà tí ìbùkún wa mójútó àwa náà àtàwọn ọmọ tiwa náà so òbí àwọn nílá ìtaàlà ní ọjọ́ ìní ẹ̀rọ ọlọ́run kàbí lánàá àwọn náà láwọn sanwó ọmọ márùn ẹnìkan náà tún ní ah, forty thousand. àbáná ewu lọ́dà fún ojú ọ̀wọ́. wọ́n lànà kọ́ abọ́ adó tàwọn dúkìá sí náà ẹ̀ ń bẹ láyé ní ẹ̀sìn láyé wọn lọ́mọdé dúkìá sí náà rárẹ̀. àmín àti ẹnìkọ̀ọ̀kan wa náà ní òní pẹ̀lú ògùn ọlọ́run níbi tí à ń lọ àwa tí àwa náà bá tún wá fẹ́ kún ètò náà lọ́wọ́ ká má gbàgbé àkànnàmbà bí a ti mọ̀ ń pè àkànnàmbà wa náà ní six six seven seven one six seven three three three money point challenge ó dà ní àtìgbọ́ yẹn òun náà ní sixty six 77 16 73 33 olùwàlà ló kó sànú ẹnìkọ̀ọ̀kan wa ní òní ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ wa tí a tún mọ gbéra wá rìn lórí rẹ̀ òun náà ni àkórí kàtà kò ní jẹ́ olùkọ́ ìṣèwò ní àwòkọ́ṣe òun ni ìsàlẹ̀ wúrà tí ń gbé wá fún wa lẹ́nu wá já farabalẹ̀ tó tàbá ti dárúkọ àwọn olùkọ́ lọ́nà méjì náà làwọn wò sí àkọ́ni pé a mọ̀ báwo lè fi lè gbé olùkọ́ tó jáwòkọ́ṣe then àwọn ààyè wo gan làwọn olùkọ́ wà tá a tiẹ̀ fi fojú commonize àwọn tá a tiẹ̀ ka àwọn sí olùkọ́ àfàwọn ọ̀rẹ́ yẹn méjì kan látàbà mọ́ focus gba olùkọ́ ni olùkọ́ ni so olùwà lánàá lọ́sẹ̀ nìkan kan lọ́sẹ̀ lórí bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله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 lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ẹlẹ́dàá wa olùṣàkóso gbèsè ayé wa ọba tá a lẹ́lòmíì tá a ṣẹlẹ̀ sọ́dọ̀ rẹ̀ bí ọba jóun náà ọba yìí náà yẹ labẹ́ gbogbo àtàbà padà sọ́dọ̀ rẹ̀ dákun wọ́n jẹ́ apàdà láì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ìtàmáwa náà létí ọba yìí dáhùn lọ́gùn fún wa kó wala tamutunna illa wa antum muslimun ìsìláàmù wa ọba dẹ́dà dákun sọ wa kó sọ ìsìláàmù wa pẹ̀lú wa kọ́lọ́njẹ́ gbogbo àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ síláàmù kàn wọ́n tẹ́pá wa bá ní kí sáwa là ń ṣe é fún gbogbo àwọn ètò yìí ti fi ń lọ lọ́kàn ọjọ́ kan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́ba àṣeyìn lẹ́sìn dáadáa. àmín. àyìnbí táwọn lọ́la àárọ̀ ìkọ́ba àyà wa òun náà ni báwo la ṣe jẹ́ olùkọ́ tí ó ṣe é wò kọ́ sí àti pété lọ́yẹ̀ ká gbé síwájú. lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ a kì pẹ́tọ̀ olùkọ́ bóyá tíṣà iléèwé nìkan bẹ́ẹ̀ ni gbogbo tíṣà iléèwé nu tá sọ yìí ló kó sínú bákan náà gbogbo akọ́mọ níkéwú ló kó sínú bákan náà gbogbo akọ́mọ níṣẹ́ ló kó sínú tí wàá ti ń jẹ́ ẹ̀kọ́ tí wàá ti ń jẹ́ ẹ̀kọ́ kódà ẹni tó jẹ́ òbí torí pé nígbà míì ọmọ fẹ́ kọ́ṣẹ́ nígbà míì ọmọ fẹ́ kéwú ọmọ fẹ́ kàwé olùkọ́ tó bá pàdé ìgbẹ́ ló ti ṣàgbákò tí ẹ̀kọ́ tí òfin ní jókòó kódà tó ọmọ mi òfin ní interest mọ́ gbogbo àwọn táwọn wò pé school drop out tọmọ mi tán bá ní kó ká kọ́ máa sọ ní tẹ́lẹ̀ mi fi drop out ní ilé ìwé àbí ilé kéwù wàhálà yọ sọ̀rọ̀ tó pọ̀ kódà kí n fira mi sàkọ́ rẹ̀ mi àtọ̀rẹ́ mi kan kódà níjọ́ tí ń sọ̀rọ̀ ní sojú olùkọ́ yẹn olùkọ́ yẹn náà wà láàyè pé níjọ́ yẹn tí wọ́n bẹ sọ pé ẹbọ ọlọ́mọdé mọ́jẹ ń jẹ́rú ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ o níjọ́ nìtẹ́ nìyẹn ọmọ mi tí wọ́n bá sọ pé ẹ bọ́ síbì ẹ kúnlẹ̀ mo fún yín àbí tẹ́mi bá bẹ̀ ṣàrújì fún pé ẹrù kùránì ọlọ́mọdé mọ́jẹ àti ọmọ ẹ̀kọ́ níṣẹ́ ọkọ̀ rù kùránì àwọn ọmọdé tó wọn bá ṣe bẹ́ẹ̀ ń jọ yẹn yóò ti ru kuraani tẹ́tí mi ó sì mọ̀ pé lẹ́mìí mi kéde pé ń sàdọ̀ àwọn fẹ́ pọ́nìṣì ẹ̀bí ṣe wọ́n jẹ wá níyà nígbà yẹn ni kódà àbá ti kàwé àbá ti kàwé ẹgbàá àjọ yẹn ń jọ́ tètè ń bẹ láyé ó di ìjẹ́rú ẹ̀rí sọ <laughs> pé ìfi tọrọ kí n tún ṣe kí ni kí n jẹ́rú ẹ̀rí kódà ẹnì kejì mi yẹn lẹ́yìn ẹgbàá yẹn wọn kàwé dòní bọ́ba alẹ́ dàti kẹta sì kí n bẹ lọ́wọ́ rẹ̀ kódà ń jọ́ oní ọ̀rọ̀ náà ti ọ̀gá yẹn wà ń bẹ́ẹ̀ mẹ́ kẹ̀kẹ́ ẹ̀ mọ́sára bí tó fi débẹ̀ ló fi jẹ́ pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa àwọn ohun tá à ń ṣe lónìí la fẹ́ ká lọ sọ́dọ̀ àwa olùkọ́ ni pé àwọn ọmọ yàyàkuyà lóòótọ́ kódà àwọn ọmọ lónìí omi ń lu olùkọ́ àbí kọ́ ọmọ ọba dúkìá olùkọ́ jẹ́ ẹ mọ̀ pé nígbà míì ṣètọ́n ó ti wọ́n pé ó ṣe báyìí fún mi ní ó ṣe báyìí fún àwọn ọmọ yìí sì kéré wọn ò tí ì nílàákàyè débi edfa abilẹ̀ ti iya ahsan torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé tòun lẹ fẹ́ kọ́ da fóun ni bẹ́ẹ̀ sì ni inú líle àdámọ́ tí ń bẹ lára ẹlòmíì tó kò fìtì kó ṣiṣẹ́ olùkọ́ iṣẹ́ olùkọ́ ò sí kíni kò yẹ ẹlòmíì tó bá kó ṣiṣẹ́ ológun ṣe wà pé ó dàbí èèyàn bá jẹ́ pé ó nù rẹ̀ tí bá mọ́ rẹ̀ rí wìdìwìdì tí wọ́n bá ṣe sọ́jà àbí oṣù kiri kẹrẹ yóò níbi tí mọ̀ fi sí àbí ẹ̀kọ́ tí wọ́n bá ṣe fọ́ọ̀sì torí pé ẹlòmíì kẹ́tẹ́ yóò sì dé kínní kódà tí máa ń rẹ̀ ní sunu yóò kí gbogbo kínní kan sẹ́ẹ̀kẹ́ olùkọ́ kọ́ yẹn o tí yẹn bá fẹ́ jẹ́ olùkọ́ ó ti yẹ́ nìsín olùkọ́ ò ní le jù kò sì ní dẹ̀ jù kódà wọ́n kọ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ lẹ́sàfíà ní àwọn olùkọ́ àwọn bí ti dé àwọn ọ̀gá àwọn tíṣà wa so ò ní le jù kò sì ní dẹ̀ jù bẹ́ẹ̀ náà wà láwọn ọ̀gá tí ń kọ́ àwọn ọmọ níṣẹ́ ọmọ mi náà bàbá rẹ fẹ́ kọ́kọ́ sẹ̀ iṣẹ́ yìí wù láti lè ń lọ sọ fún ọ pé iṣẹ́ báyìí lòun fẹ́ kọ́ nígbà tó débẹ̀ ọ̀gá tó bá pàdé ni lóò ọmọ mi náà lè o ṣùgbọ́n ọmọ tó lè yẹn níbi wọn ní kárọ̀ ọ ni kódà tó ọmọ bá le jù ọmọ lọ fi sí ilé kéwú ilé kéwú ó kọ ẹ̀kọ́ kéwú bàjẹ́ débi pé tó bá bí ọ̀pọ̀lọpọ̀ tá a bá sín òkú lẹ̀ pé tẹ́lẹ̀mí ò fi kéwú yóò pé ẹgbà àfáàní kódà ẹlòmí yóò pé òṣàṣù lágbájá kódà ó lè kọ́ ọmọ mi kílé tó fi mọ náà iná ẹ̀ níṣẹ́ nìkọ̀ọ̀kan bàbá ń kọ́ ọmọ nílé ìwé àbá ń kọ́ ọmọ ní kinní ó sì jẹ́ pé gbogbo sọ́bjẹ́tì wọ́n pé ń bi iṣẹ́ báyìí òun nígbà nígbà kinní jù ó tó ẹ̀bùn ń bẹ o ṣùgbọ́n mọ̀ kọ́mọ mi pé eré rẹ pé ju kọ́mọ kọ́mọ kọ́mọ paasi ń bì í lọ bólùkọ́ ṣe rí ni mo bìtámì ìfakọyọ àwọn ọmọ níbi iṣẹ́ kódà àwọn onímọ̀ sọ àṣeyọrí olùkọ́ náà nígbà míì ẹ̀kọ́ wọn sọ pé àwọn ọmọ tó ń graduate kódà ńgbà táwọn bẹ ní secondary school àwọn ọsẹ tí wọ́n ní choice pé ẹ̀rọ bá wù ọ́ o lè ṣe léyìí o lè mọ́ ṣe léyìí tíjà tó bá le báyìí òkè ṣe ẹ̀rọ da tó àwọn ọmọ ní ṣe kódà omi wò pé ibi tó ń bá ti níṣẹ́ márùn-ún nínú wáìkì òun ò ṣe kò sì ní option tí ó fi ṣèmí bẹ́ẹ̀ ni làwọn ilé kéwú níbẹ̀ nu olùkọ́ tó jẹ́ pé tó bá ti wọ kíláàsì kódà àwọn tí ò ṣiṣẹ́ rẹ̀ wọ́n sì wá sáyẹ̀nsì a lè sọ pé lóòótọ́ lò ní mo sì dánwò rẹ̀ mo lọ àtẹ́ǹdì kíláàsì islamic studies kódà tá a bá ní skul mùsùlùmí ó ká wòye sí ká pé islamic studies yẹn ká make a general fún gbogbo department tó bá fẹ́ ṣe àyè sílẹ̀ àwa ti wá pírọ̀ tí ò ní kíláàsì pẹ̀lú iṣẹ́ kankan arapa bùkátà ẹ̀sìn wa ni ẹ̀kọ́ àwọn òfin jáde ń jáde tán ní gbogbo iléèwé àti mùsùlùmí àti kínní ẹ̀ mọ̀ kọ́sẹ́ ẹ̀sìn méjèèjì ni akẹ́mi ọba rẹ̀ dàkọ́ mọ́jú ògbúrú ọ̀kẹ́ méjì wọ́n sọ àbí ọ̀dàkọ́mọkẹ́lẹ̀ kẹta náà ọmọ wa ṣùgbọ́n kẹ̀kẹ́lẹ̀ kẹta náà tẹ́lẹ̀ láwùjọ wa náà tẹ́lẹ̀ náà àwọn tí wọ́n ti bá ti ń ṣe Yorùbá kí ni kìkì ń tọ́wà ń bẹ́ ìjọba yàtọ̀ sí èdè ọ̀rọ̀ orúkọ ọ̀rọ̀ kíníkan àfẹ́yìn fètèpè àfẹ́rẹ́jì fètèpè gbogbo ilé yẹn àwọn nínú ìṣe pẹ̀lú ṣùgbọ́n ìgbàgbọ́ yorùbá nípa akú nípa àbíkú oṣù àti mèrè ajé àti kìnìkan àkídà ìtàwọn tọ̀hún náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ń gbìn sáwọn náà lẹ́mí káwọn náà máa kó àwọn tó fẹ́ pé sallallahu alaihi wasallam ọba ìdásọ fún ọ́nà al wal hikma wọ̀yọ̀ àlémokùn mọ́ pé listening ni mo ṣáájú ó ti yé reading ó ti yé speaking àwọn gbogbo àwọn writing ní last kínní àbí ìbẹ̀rẹ̀ kọ́là ń lọlé ni gbogbo ẹ̀ látara ẹ̀kọ́ alukur'an àtàdé ìṣà nẹ́bí sallallahu alayhi wa sallam ọba ìdàtí gbé láwọn alhambiya lọ́wọ́ náà ni kódà afẹ́sí practical ní field trip ní ẹ̀ẹ́kíní kan observation gbogbo àwọn nǹkan yìí tí wọ́n bá yé true ọ̀kẹ́ wò tí wọ́n rí i pé àwọn tẹ̀ dákọ̀ pé ìfẹ́ǹtì ẹ̀ ló ìfẹ́ǹtì àwọn sọ fún bí tánẹ́bì ti ṣe irú rẹ̀ àwọn tánẹ́bì sọ báyìí lẹ́sìn báyìí lẹ́sìn sallallahu alayhi wa sallam. tálá gbèsíwájú ẹni tó bá fẹ́ jẹ́ olùkọ́ tó fẹ́ láṣeyọrí òun náà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. orí pé ànábì sallallahu alayhi wa sallam òun lọ báyìí láàrin ọmọ ìdẹ́yìn àmú àlùjọ̀nú wa àmú ẹranko wa èèyàn ẹgbẹ́ yín kódà ta ní kó kéde pé innama ana basharun mislukum yóò á ilayya ohun ìyàtọ̀ náà ni pé èmi ń gba revelation látọ̀dọ̀ ta ni ti ń gba revelation látọ̀dọ̀ ẹni tó dá ayé tó dá ọ̀run àti gbogbo ohun tí ń bẹ nínú ayé àti ohun tí ń bẹ lọ́run òun náà ló pèsè ló ṣètò ohun tí ọmọ ṣẹlẹ̀ sísítẹ̀mù láyé ọba dẹ́dà ti prógráàmù rẹ̀ kalẹ̀ àwọn tí ọmọ ṣẹlẹ̀ nígbà kọ̀ọ̀kan ó ti prógráàmù rẹ̀. kí lè ṣe sí kí lẹ́ ṣe tẹ́ẹ̀fì rí nǹkan rí sí kí lẹ́ ṣe tẹ́ẹ̀fì dàgbàsókè kí lẹ́ lè ṣe tí lẹ́ ó fi bàjẹ́ tí ò ní rọrùn fún yín lọ́kùn tó lè kó bálùkì àmà yín gbogbo sílábù yẹn ọ̀tọ̀ ọ̀làwọn àlọ́. ọlọ́run wá parí gbogbo sílábọ̀sì gbogbo wọn gbogbo scheme of work gbogbo wọn gbogbo method of teaching gbogbo wọn àṣàlíbù tẹ̀dírís ọba ẹ̀dá kó gbẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam mm. ló fi jẹ́ pé kò sí ànẹ́bí ọlọ́run ọba kan tọ́lọ́run ọba rán sí gbogbo ayé torí pé àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan mẹ́tọ̀ọ̀tọ̀ yìí àwọn eléyìí náà ló fún wọn mẹ́tọ̀ọ̀tọ̀ yìí àwọn eléyìí ànẹ́bí lọ́ba dání kọ́ wá jọ̀ pé yóò fa àwọn mìíràn nílẹ̀ pé eléyìí a lè kì í ṣe àkéèkì method ó ti èsì wọn sọ pé method yẹn ti wà hard ó ti wà obsolete ló fi jẹ́ pé aníṣẹ́rù ò máa ń kọ́ bìlànà èyí tá a mọ̀ lò àtìlẹ́yìn tá a nílò mọ́ tani ọmọ aṣọ fún apá lólè ìmọ̀ annabi sallallahu alayhi wa sallam ọba dàní gẹ́gẹ́ bá a ṣe gbèdìdì láàrin yín òjíṣẹ́ kan tí ọmọ kà fún yín àwọn àmì wa èyí tó jẹ́ ti alukur'an tá a kà àbí èyí tó jẹ́ pé ọmọ tọ́ka fún ọba eléyìí tó ṣe báyìí báyìí ní fún yín oríire báyìí ní fún yín kí wá ti kọ́ fẹ́ kọ́ yín lásán a jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùkọ́ rẹ tí ọjà òkọ́ sí rẹ kí ti kọ́ ń kọ́ ọmọ yẹn lásán kọ́kẹ́ gba sàtífíkèètì kọ́ ọ̀fẹ́ ọmọ yẹn ọ̀fẹ́ rì fọ́ọ̀mù rẹ̀ ìwà jágẹjàgẹ tó gbé wá a rí pé tó bá mọ̀ mí wálé kí ó yọ ọmọ jalè àwọn èso ẹ̀dì pé tó bá ti kọ́ lálùkùránì tó kọ́ ní kíní kò ní jalè mọ́ ọmọ mi lọ́kẹ́júà gbogbo àwọn ọ̀wá bú yẹn ibi náà ni ó fi jẹ́ pé alùkùránì gbàtà fásitì lójú ń júwe nípa mímọ̀ ó ní ogun yóò tó lè fẹ́ ja ìgbésí ayé ọmọ èdè ènìyàn tó bá jẹ́ pé àlẹ́ elmu náàfẹ̀ ìmọ̀ tó sàǹfààní olùkọ́ bá ń kọ́ ọmọ yẹn ìmọ̀ yẹn pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn tábà ti ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ìmọ̀ yóò ja ogun ṣètọ́ọ̀nù ìgbésí ayé ọmọ yẹn yóò ja lógun yóò sì wún ìní rẹ̀ torí pé ọba ní àwa láàmú borí àtàwọn wa bẹ́ẹ̀ ni kò tí àwọn òjíṣẹ́ gbélé wọn lọ bí ìmọ̀ mọ alukur'an àti mọ sunna ó ní kataballahu la aghlibanna anna wa rusuli àwọn tí ọmọ jẹ àwọn victors náà ni allah tó àwọn ni victory àwọn òjíṣẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé orí ìlànà wọn ó tún wọ́n pé gbogbo ẹ̀kọ́ tá a bá fẹ́ kọ́ ọmọ tó bá jẹ́ kọ́ tó sàǹfààní tá a sì fẹ́ kó wúlò fọmọ láyé àbùkátà kájọ olùkọ́ àgbà a sì bùkátà káwòye sí ìlànà tá a fẹ́ fi kọ́ àwọn ọmọ yẹn àti kí lè ròǹgbà wa ẹni tá a fẹ́ kọ́ yẹn abọ̀rọ̀ lẹ́mìí pé a sin Allah subhanahu wa ta'ala látàn torí pé a fẹ́ kóhun ní ọjẹ́ ẹni re tájọ ọmọ tún orí ilẹ̀ sí. ọba ẹ̀dá Allah subhanahu wa ta'ala oníwọ̀ yuzakkikum yóò ti mọ́ sí kíni yóò mọ̀ fọ̀yín mọ́ ó tún ọ̀pọ̀ àbùkátà tẹ́síkíyà kan lọ́ní àdádálẹ̀ kan alukurani ti tó fún wa ní tẹ́síkíyà alukurani ti tó fún wa ní ó tún wọ́n pé tẹ́rbíyà tó ga jù tẹ́rbíyà tó ń kún tẹ́rbíyà ní education so education nìkan fẹ́ fún wa tó ju sálàm lọ knowledge wo lẹ́nìkan fẹ́ fún wa tó ju tànẹ́bí sallallahu alaihi wasallam lọ ọ̀dájú sáká gbogbo ohun tí jẹ́ ìmọ̀ tó bá ti jẹ́ kó sáǹfààní o wàláhì ó tò lẹ́yìn tànẹ́bí sallallahu alaihi wasallam mú wa fún wa ni ẹ bá ṣe lé kalẹ̀ fún wa pé composition ọmọ ẹ̀dẹ́ ènìyàn sẹ́nìkan júwe rẹ̀ ṣáájú ànẹ́bì ni kódà àwọn tó jẹ́ àwọn almustashirikuna àwọn orientalist minhum ìbẹ́nu wọn almustashirikuna limunsifun àwọn tó jẹ́ pé àwọn eléyìí wọ́n lóòótọ́ kódà táwọn àfáà kó wọn jọ àtàwọn ọ̀rọ̀ wọn jẹ́kún padà gba islam omi ọgbà islam náà ṣùgbọ́n sọ pé àà ah, pípé ah, òbí kí ọmọ sọ pé òun oríire lélẹ́ yóò ṣùgbọ́n wò sí jẹ́kún kó wọn jọ àyè onígbà láti lọ bẹ̀ lónìí alimusitashirikun alimunsifun àwọn tí wọ́n ṣe fọ́kọ mọ́yọ̀ jẹ́ pé ìmọ̀ náà ni wọ́n sì wà sincere pẹ̀lú kíni pẹ̀lú àwọn research wọn wọ́n sì gbọ́ sókè pé áá ah, ah, alukur'ani yìí òun náà ni ìyálà ìyá àti baba ńlá baba àmọ̀ gbogbo àwọn ahadisu anabi sallallahu alaihi wasallam àwọn náà tún ni ìyálà ìyá àti baba ńlá ìmọ̀ torí pé alukur'ani tàbí sì ń ṣiṣẹ́ papọ̀ ni. naam ẹni tó wá jẹ́ olùkọ́ àgbà tó bá rí dájú ìfún àyílà anabi sallallahu alaihi wasallam olùyùzàkìkìkùm wọ̀yọ̀ alìmùkùmùl kìtàbà ó sì mọ ọkọ yín ní alukur'an wàlhíkìmà àti àwọn hadisu rẹ̀ àti àwọn ọ̀lànà rẹ̀ ọba dẹ́dá ni wọ̀yọ̀ alìmùkùm máa làmtẹ̀kù báyìí ni alukur'an ti sọ ṣáájú tánibí ni ọba ṣàlàyé ni gbogbo àwọn tó nímọ̀ nípa mẹ́sìn tí wọ́n ṣe kínní ẹnìkankan ò ṣàlàyé rẹ̀ ṣáájú ànábì sallallahu alaihi wasallam pé tọ̀ spam o àwọn eggs rẹ o yóò ṣe kínní kan gbàtọ́ bá yá yọ dẹ́jẹ́ o suratul Falaq ọba adẹ́dà ojú oyè wa ń bẹ̀ nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfatan thumma yakunu alaqatan mithlu dhalika àdìsí méjèèjì kọ́lá ìyá awo tẹ sinsin pé apá kan sinsin bìsíìsì ni apá kan rẹ̀ àlàáfíà ni ẹni pòfẹ́sọ̀ kí wọ́n sọ ṣáájú ànábì sallallahu alayhi wa sallam kọ́dà gbọ́n tá ànábì sọ so ló fi jẹ́ pé a kàn mú tá a bá ń talẹ́ntọ́ yẹ ká jọ gbogbo gbọ́tọ̀ bá ń jólùkọ́ anabi sallallahu alaihi wasallam ó wá ní àwọn nǹkan kan bíi méjì tá a fẹ́ ká wòye sí nínú àwọn ìlànà ẹ̀kọ́ wa tá a fi rìvíw ìlànà tá a fi ń kọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọn náà wà pé bóyá ní ònà òjọ́ láṣeyọrí báyìí náà ni ó jẹ́ pé wọ́n padà sọ fẹ́lómi ń léwé mi pé àwọn ò nídìí sọ́bjẹ́tì báyìí mọ́ pé wọ́n pa àwọn ò nídìí sọ́bjẹ́tì yẹn mọ́ pé ẹ̀ àwọn ọmọge ò ṣe wọn rẹ́gísítà fún àti ọjà tí ó nínú mọ̀ tọ́ ọ bá da ó lè ṣe kíni ó lè di ohun tí ó tà gbogbo kọ́ọ̀sì táwọn yẹn wò pé òwú ló ń gbà kébí náà wọ́n kó lè ẹ̀wọ̀n kún wọ́n ń ṣe ijó nìsí wọ́n ń ṣe kọ́ọ̀sì ijó wọ́n ń se kọ́ọ̀sì ijó ijó òun ní kọ́ọ̀sì ijó ti wà nísì ṣébó lónìí gbà kébá lágbe ni wọ́n ń pè wọ́n music department of music music àtẹ̀ntó lóhùn àtẹ̀ntó lóhùn kódà ọmọ mi ò mú wọn kẹ̀ wọ́n jù síbẹ̀ ní kọ́mọ àlọ́kọrin wọ́n bá mọ ọkọ bí a ń sunkún náà ni àwọn yorùbá ń gbà mí wọ́n tẹ̀ pé ah báwo ni à ń kọrin bí wọ́n pé báwo ni ń kọrin bí ẹkún ọkùnrin yìí tẹ́kún ọkùnrin èdùn ni ìrìn ẹkún wo ló dún sóò náà fẹ́ sunkún obìnrin a máa fi léyìn ọmọ fi bọ́ àwọn obìnrin pé ó sì abẹnujẹ́ bí ẹkún ọkùnrin ẹkún bẹ́nù kan rí ọ̀sẹ́kún tó dà tá ló fẹ́ sunkún àfi tó bá jẹ́ pé omijì ọpẹ́ ní dà ní kíni lọ́tọ́ bá kí wọ́n pé ní ẹkún ìyàtọ̀ mi láàrin omijì àti ẹkún ẹwẹ́ ṣùgbọ́n omi jẹ tómi ọkẹ mọ kẹpẹ alihamudulilayi tẹmí náà mo nírú ọmọ yìí Ọlọ́run kó jẹ́ kí omi jẹ ọpẹ́ ìdùnnú ní kọjá lójú wa ń ta àrùkọ àwọn ọmọ wa lè jẹ kí wọn jẹ jù bẹ́ẹ̀ lọkà máa wà pé lágbájá wọn náà ló ní wà lọ mọka àbúrò rẹ náà ní lọlé ìtọlọ ẹ̀gbọ́n rẹ náà ní lọlé ìtọlọ wọn ló ní Allahu akbar ọlọmọsà wa. tába tí wàá mọ̀ Òdá olùhúdá. Òdá olùhúdá fàmẹ́lì bí ìdá àrọ̀ta tàbí. Sọ̀kọ́ bá dà sọ fún wa pé tẹ́ bá ti tẹ̀lé ó ti rìn wà ń tù tí ó wú tàtàdù ibẹ̀ ni wọ́n ti múrò àwọn ọ̀rọ̀. Òdá olùhúdá fàmẹ́lì bí ìdá àrọ̀ta tàbí. Wọ́n ní wọ́n tó fẹ́ jẹ́ olùkọ́ akọ́mọ ní kéwú ni àbí akọ́mọ níwèé àbí akọ́mọ níṣẹ́ àbí bàbá abímọbímọ àti abímọbímọ ìlànà guidance ànẹ́bì tá òun náà ni kò mú ní àkọ́mọ rẹ gbogbo bó ṣe lo ayé rẹ gbogbo táìmù tó lò ní sáfíìsì teaching service ní ilé kéwù ní gbogbo ọfẹ́ sí pátá pé ìyọdún báyìí mo fi tíìtì kí nìkan ọ̀sẹ̀ gbáṣẹ́ pẹ̀tẹ̀sẹ̀ gbáṣẹ́ akọ́mọ̀nà tó gbé síwájú òun náà ni ìlànà tànẹ́bì sọ́lá àyọ̀sá tàhtẹ́dì ọmọnà ó sì láṣeyọrí ó di almuallimul qudwa wan naji ó di olùkọ́ tí ó jẹ́ ẹni táwọn èèyàn mọ̀ kọ́ sí rẹ̀ ó sì di olùkọ́ tí ó láti lórí àwọn ọmọ. Hùdáhùlòhùdá fàmálìdì dárọ̀ tààtàdì. Wọ́n lá àtàkìlù fi ìṣẹ́ ìwà kọ́ ọ̀rìbò àṣà dìde. Mú tàǹkà yìí,

onáyẹni òdá wùlé òdá wùlé òdá fàmálìbì ìdárọ̀ tàtàdì wọ́lá àtàkìlùbì ṣe ولا أتغل في شيء وقارب وشر wọ́n sàṣe jù òtítà ni ó lóòótọ́ ó ti mọ́ lè koko mọ́ lè koko mọ́ sàṣe jù òkè bàbá mi fún wa pé kọ́rìbú wàṣádìdú àdìsí ọ̀sẹ̀ wà látàgbọ́sàṣejù látàgbìlú fi dínìkùn tàkó ìmọ̀gán ọ́nà ìdìnà àdàl àìlmà dínú fáńdùrú àmàntà ọ̀sọ́ nà dínàkùn tó jẹ́ ìsìn àti ẹ̀kọ́ tá ń kọmọ náà àtọmọtọ́ náà fẹ́ kẹ́kọ̀ọ́ náà ẹ̀sìn ni tàbámọ̀ ọ̀bẹ tọ́ba ti wá jẹ́ pé ẹ̀sìn ni àásẹ̀sìn bí ọba tó ní ẹ̀sìn ṣe ṣe kí ni bó ṣe gbé kalẹ̀ ni mọ́kọ̀ọ́mọ́ ní kọ́kúkọ̀ wọ́n náà rẹ́dì láti kẹ́kọ̀ọ́ ọmọ tó ń wá pé ọkọ lẹ́kọ̀ọ́ mọ́kọ̀ lẹ́kọ̀ọ́ táyé rẹ̀ ó fi bàjẹ́ ojú wọn ni ọkọ ni kò ṣe kíni nìkọ̀ ọkọ̀ àti tí ọba rí pé yóò wúlò fún léènì ó ti gbà tó ṣe fara ìdù tán ọwá ṣe náfìlà sí nígbà tó bá ti jóore ó ní mọ́sàṣe ju o iṣẹ́ títà lọ gbà mọ́sàṣe ju wọn ni ọkọ ọmọlẹ́kọ̀ọ́ ni wọ́n ní wọ́látẹ́gùlù fi ṣe wọ́kọ́rì gbìyànjú láti mọ̀ pé ọfẹ́ súnmọ́ bá nẹ́bì ṣe ní kò ṣe kò sí tán ọba tiẹ̀ ní dàbí anabi sallallahu alaihi wasallam wasaddid wà níwọ̀ntúnwọ̀nsì mọ́ le jù tí mọ́ sì kíni tí mọ́ dẹ̀ jù mọ́rọ̀ jù. a tọ́ bá ní kó ń kálukú ọmọ sọ ìmáàmù tẹ́yìn náà ọba sọ gan ẹ́ rí tí wọ́n pẹ́ ọlọ́run ní kẹ́sìn kó bí ìdáríjì sẹ́mi ọmọ akẹ́kọ̀ọ́ mi ni omi ò ní dáríjì jíjà mi tí ó fi dàlẹ̀ kìyàmà ó dò omi ò ní dáríjì àfa mi torí ọkẹ̀ sí bí ẹ̀mí tí ń gbénu tiẹ̀ pé ẹ̀mí ìkà ni torí kódà ń bẹ́nu olùkọ́ abólùkọ́ kẹ̀pàdé nínú àwọn ọ̀gá nígbà tá à ń bẹ ní nc téèyàn bá ń sunkún lòun mọ́rẹ̀ rìn téèyàn bá ń sunkún kódà tí ọmọ bá gbé admission pé ọ́n apply fún kọ́ọ̀sì kan ń tọ́ ṣẹlẹ̀ nísọ yóò tó bá gbé e débẹ̀ ó lè ṣe yọ́ọ̀kẹ̀ change ẹ̀ sí èyí tó wù yóò change ẹ̀ sí wọ́n sáré pé inú rẹ̀ sáà ń bàjẹ́ bí ṣe mọ́ sí ń tiẹ̀ nínú ní college of education bí màá ti ń sọ ìnáwó dáadáa lọ́kùn ti mọ́ káwọn èèyàn sáà mọ̀ sunkún kódà mọ́ rẹ́ni tó jẹ́ pé ọ̀tọ̀ ló kọ́ tó wà lórí àwọn rìsọ́ọ̀tì rẹ̀ tó gbé ọkọ̀ tó jẹ́ kóun ló fi ṣe gbogbo wáyé kìíní kan ó sì chẹ́ǹjì ẹ̀ pé ṣé kò ní ọkọ̀ míì ni tọ́wọ́ kí pírọ́blẹ́mù ni fún <laughs> wàláhì bẹ́ẹ̀ lómi ìṣeré nìyẹn dákun tí wọn náà bá jó olùkọ́ títà lọ́jẹ́ àfa àlọ́jẹ́ kódà àfa mi náà ń bẹ tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n mọ́ lu ọmọ tí gbèsè ayé rẹ̀ tó pé ọmọ fàmì hàn iná ẹ̀ ni bóun ṣe rí ọ̀jọ̀ anábì sallallahu alaihi wasallam ní pé ànẹ́bí sọlá àlẹ́ ọ̀sálà nùtà afẹ́ mú lénìí pé afẹ́ lè kalẹ̀ kọ́lọ̀ járe gbé tilẹ̀ ní pé nínú ẹ̀kọ́ ìlànà ẹ̀kọ́ ni lẹ́kọ̀ọ́ wọ́n pè kíní entry behaviour yálà kíláàsì lọ fẹ́ wọ̀ ni entry behaviour so báwo ló ṣe wọ kíláàsì irú wà wò lọ́wọ́ wọ kíláàsì ìbẹ́nu àwọn ọ̀gá tó jẹ́ pé yóò kó ẹgbà lọ́wọ́ bíi kó fẹ́ sọdún eégún ni mọ́bìnú sọ pé ẹgbà so inú ìjọ tó máa burú fún ẹgbà wọn máa ń sọdún eégún ni identity rẹ ni tọkàn bá ní àgbò ní sanwó àti kágbò ní sọpé ah, báwọn á dà ọsọ ní ìwúlé yẹyẹ rẹ wọn yẹn mọ pé a tó rí abẹ́ẹ̀kọ́ ni tó máa fẹ́ wọ kíláàsì kódà tó bá jẹ́ ọmọ eléégún yóò dàsìkò eégún yóò kó ẹgbà lọ́wọ́ jìgẹ̀jìgẹ̀ ni yóò súfe wọ kíláàsì ni wọn yóò lè bẹ́yìn wọ kíláàsì àbíkọ́ mọ́ sọ àwọn ọmọ nígbà táwọn ohun tí wọ́n ń ṣe kí nígbà kọ́sá lè bá wọn lórí bóò sì jìyà iléyìn sí lànà nàbí sallallahu alaihi wasallam ó sì ní jẹ́ olùkọ́tọ̀ mọ́ fẹ́ jọ wọn kálukú náà ní sí gbogbo àwọn olùkọ́tà ń sọ ni ẹ̀sọ́ ní tó fẹ́ jọ wọn kódà bí láìpẹ́ ẹlòmíì ṣe rí kò ṣeé fi tọrọ àwọ̀ fi anfusikum afala tubsirun wọ́n náà gbogbo àwọn tí tó ti kọ wọ́n náà wá gbàṣẹ́ jíjà náà bẹ́ẹ̀ ni wọ́n náà wá rí òróró olùkọ́ òróró ó yẹ kó àwọn kẹ́ ti rìtáyà lóòótọ́ àfáà lẹ lòmíì títà lẹ lòmíì náà lóòótọ́ kódà màálímù lẹ lòmíì lóòótọ́ so ṣùgbọ́n wọn náà tọ́jú ọmọ akẹ́kọ̀ọ́ bóun ṣe yẹn tiẹ̀ nìyẹn ìfáàbílẹ̀ tí ìyá àṣánù bó ṣe lé mọ́ yẹn ọlọ́run fẹ́ kí wọn náà kọ́ mọ̀ ni pé tí wọn náà bá dipò bẹ́ẹ̀ ó túmọ̀ pé gbàtọ́ bá wá rí ọmọ yẹ sí mọ́ ó ti ní ọ̀hún lórí rẹ̀ ṣe bọ́ kọ́ rí àbọ̀mọ̀ wà lábẹ́ ọmọ pé ó jìyà bàbá ẹ̀ àsọmọ rẹ̀ lọ́sẹ̀ ni ó ti hàn pé bí bàbá kọ ó tírìtì wọ bákan wọ́n náà wá ń tírìtì ọmọ rẹ̀ bákan bàbá rẹ̀ ó gbẹ̀sẹ̀ tiẹ̀ wọ́n náà ó gbẹ̀sẹ̀ tiẹ̀ ara àwọn ọmọ kéwú tó jẹ́ pé pé ṣé ọmọ àwọn lágbájá ni ó bá torí ilé kéwú yàtọ̀ hmm. tí ọmọ ní fi jáde ilé kéwú ó mú lọ́ta ni pé ọmọ lágbájá ni ó hmm. tọ́jú ọmọ kéwú lágbájá ó mú ọmọ ní lọ́ta títí tọmọ ní fi jáde ilé kéwù ni níbo ló fojú sí lónìí tọmọ ní ọba gbàgbé. naam entry behavior òun náà ni pé ìwà wo appearance wo láàmú gbé wọ class nínú ẹ̀yìn education àbí wọ́n báwo ló ṣe introduce lesson sí àwọn ọmọ wọ́kẹ́ ń kọ́ lásán ni the teacher enter the class ó ti yé nìsín he greeted the student ìkọ́dà tó wáyé pé mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀dà kọjẹ́ pé àwáwọ̀ kíláàsì àwa ní káṣẹ̀ sàlámù àlékún sáwọn ọmọ tó bá jẹ́ skul mùsùlùmí tó bá jẹ́ pé kí èsì skul mùsùlùmí kẹ́kẹ́ sọ pé asàlámù àlékún ọ̀rámọ̀tòlá láti sọ pé ẹ̀yin náà káàárọ̀ àwọn tí èsì mùsùlùmí ṣùgbọ́n sọ pé nínú èyí tí wọ́n gbélé wa lọ so àwọn ọmọ ní ọgbọ̀dọ̀ dìde ni wọ́n lù lálùbàjẹ́ ni pé tí ọba ṣe kí ni tí ọba dìde so ọjọ́ síra wọn tọ́lẹ̀ ní tá a gbé síwájú lànà Nabi sallallahu alaihi wasallam kí wá tún síbi ilé yẹn là afáwa àgbà afáwa Jarir bùn Abdullah ní àdísí imam Bukhari gbé jáde tọ́lá láàfíà àwọn ni wọ́n ń sọ bá nẹ́bì sí rí àwọn afáwa ajíkó yé wa pé ina yasiru al-muallimu ala nahji an-nabi sallallahu alaihi wasallam tó lùkọ́ bá rìn lórí methodology ànẹ́bì sallallahu alaihi wasallam fi ta'ammuli ma ashabihi àwọn tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ó tiẹ́ tùlábìhí ó tiẹ́ sìn àwọn tó ń kọ́ mọ́ kọ́ wọn irú ẹni yóò mọ̀ láti yọ láti. àfàwà jarir bin abdullah àwọn wa ní ma àjẹbà ní nàbí sallallahu alaihi wasallam mundu aslamtu. a wọ́n ní anabi sallallahu alaihi wasallam anabi ọ̀ absenti káwọn fẹ́ rà anabi káwọn mọ̀ rírí sọ pé wọ́n nísìn iṣẹ́ tiẹ̀ ọkọ̀jọ́ kan náà lọ́pàá rí gbogbo iṣẹ́ fún wọn. iṣẹ́ tí wọ́n ti iye táwọn báyìí lẹ́yìn ọjọ́ kẹ́nẹ́ ló fi kọ́ nǹkan mi lọ́rin wọn náà sì ń kawọ́ ìlú nílùú fìfì náà ó di irú ọdún tiẹ̀ wọn ò ní rí ọ òde ni bó sì lòdì ọmọ sùn tọ ọba sì sùn ó di omi lè kó àwọn ọmọ ṣẹ́gun sí omi lè kó wọn lóko rẹ̀ kọ́sá burú tí wọ́n fẹ́ sáàfù rẹ̀ ẹ̀sẹ̀ra kòríkúlà tí ó sì ní múnira wá fún wọn gọmọjọ jẹ́ pé ilé yẹn gẹ́gẹ́ ni ó pọ̀ ju wọn ní ọkọ wọn lọ make are available ọwọ ni ànẹ́bí ọkọ dín rírí pé kó ọmọ rí wùn rí láìpà tóun ti gba Islam tóun jọ máa kẹ́kọ̀ọ́ tọkọ bá dàn pé yóò àlémù kó mo lè kìtàbà àti pé gbogbo wa student la jẹ́ lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ni muallim ọwọ́n wàlá rọ̀hání illa tabassama fi wajhi bí táà ń lọ ní ànẹ́bí àwọn wá pàdé ànẹ́bí òsì rí wùn rí àfi ká níbi ó pàdé òun tẹ̀rín tẹ̀yẹ ká níbi ó òun kíni tẹ̀rín tẹ̀yẹ so ó túmọ̀ pé múùdù àtàpé aránsì olùkọ́ ìmọ̀ lápa nínú iṣẹ́ tó fẹ́ kọ́ mọ ọwọ́ kíláàsì ọ̀fàjúrò náà ni ee eh, ẹjọ́ rí yín ó pé ọmọ tí wàá fẹ́ ṣàgbákò ó ṣe kiri o ìpètèpètèpè ni ọ̀gá tílọ̀ náà ló ń kọ́ bíríkìlẹ̀yà ni kápẹ́ntìrì ni mẹkáníìkì ni gbogbo àwọn sẹ́tù wọn kọ́ ní gbogbo wa náà lọ́jọ́ sí kínni lọ́jọ́ báwì ìjà tí wà àtìyàwó rẹ̀ ń jà ní mọ́ gbèdé e ó ti yé rẹ́ẹ̀rin rẹ́ẹ̀rin torí pé àyè rẹ́ẹ̀rin gan àrùn kẹ́ni wọ̀ wá rẹ́ẹ̀rin pé é ntọ́ga fi lè rẹ́ẹ̀rin lónìí wọ́n máa kọ́ ọ lẹ̀ pé tí mo fi kọ́sẹ́ parí lọ́dọ̀ ọ̀gá njọ́ tí mr alágbájá ó stars kìíní kan so njọ́ tí mo ti wọlé kéwù ẹ̀ẹ̀mejì náà wọ́n rẹ́ẹ̀rin rí yọ wá rí kàkó njọ́ tí ìyàwó wọn bímọ ìlàlá ìjọ tí àwọn ọkọ bímọ yọtọ wọjọ ẹlẹ́ẹ̀kejì sí àtijọ́ tí wọ́n fún wọn mọ́ká <laughs> àyọkọ àtijọ́ tí wọ́n fún wọn mọ́ká náà so ọwá ní anabi ọpàdé òun rí ọwá ní kódà ìṣẹ̀lẹ̀ kẹsẹlẹ wà lákọọdù ṣàkóòtù eléyìí eléyìí náà ká tún mẹkẹ ara wà available káwọn ọmọ gánwó lè wá kọ̀m̀plé iṣẹ́ yìí ò sí kíni kò yé mi kò yé mi ok I do you understand? kìnnìkan tó jẹ́ ogbó yín tẹ́ka wọn ní orí ẹ̀ orí ẹ̀ kò lè yí ọ kò lè yí ọ kò lè yí wọ ẹ kò lè yí ọ kò lè yí ọ. lọ́wọ́ don't tell me you don't understand I will not come again you I will not come again you it's better you write your note go meet your colleagues. tọ́wọ́ kọ́kọ́ bá yí ọ ẹlòmíín náà ẹ̀gbẹ́ tíra tó gbà kò yé òun náà bọ́bá tẹ̀ sọ́wọ́ ní tọ́ba sọ́wọ́. bẹ́ẹ̀ ni kò tẹ́lómi náà sílé ẹ̀kọ́ ọkùnrin tó ń gẹ́ ń kàkiri kò yé nóòtì náà ní ọmọ ọkọ̀ fún ọ. fọ́dẹ̀lì mẹ́mọ̀ sọ fẹ́ lómi pé ẹ̀jẹ̀ wá ibi tẹ́lọ̀ kẹ́kọ̀ọ́ àwa náà kẹ́jẹ́ pé kíláàsì láti kọ́ fa láwáyá lọ́kọ́ wa náà ní kíní láwáyá lọ́kọ́ wa ní kíní fa èyí ṣe bí ifá èyí tí wọ́n gbé fún wọn nìtọ́ ọba lè kọ resign kò filẹ̀ torí pé sẹ́tò ò lè ṣe ló ń gbowó rẹ̀ yẹn tọ́ka wọn sọ́dọ̀ ẹlòmíì wọ́n náà tó kó ti wà lábẹ́rẹ̀ supervisor ni wọ́n lè ṣe ìwò lè kọ́ ọwọ́ ni òun wá kọ̀ òun lọ kọ̀m̀plé fún ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ wá wò kọ̀m̀plé tọ́lọ̀ kọ̀m̀plé fún ànẹ́bí o ò ní à ní láàṣbùt láàṣbùt alẹ́lẹ̀ xayìl wọ́n tó ń bá gorí ẹṣin òun èlé ìjókòó òun fẹ́ mọ́ rí bọ́ ni ẹ̀wọ̀n tó bá lọ. alẹ́lẹ̀ xayìl tó ń bẹ ìjókòó lórí ẹṣin bí kò wọ́n mọ́ rí bọ́ tí bá ti ń lọ báyìí wọ́n mọ̀ gbọ̀n lórí rẹ̀ ni àti ọmọ kí wo akẹ́kọ̀ọ́ wa ó lè sọ problem personal problem rẹ̀ fún wa yàtọ̀ sẹ́kọ̀ class torí àkókò tó ní kọ́ wá lò lọ́dọ̀ wa ni wọ́n ní ká máa wòye sí ayé rẹ̀ ni àtàárọ̀ dalẹ́ ní lò lọ́dọ̀ wa níkẹ́ lọ jẹun lé ń sùn lásán ni wọ́n náà gbéra rẹ̀ kalẹ̀ kórò kọ́ tọ́ sọ́nà nípa àgbèsè ayé rẹ̀ ọ wa ni wọ́n bá jojo ó ti yé tí bá mọ́ gbọ̀n tí ọmọ gbọ̀n kíní àwa ṣe tàhásì àmì rasulillahi sallallahu alaihi wasallam àti nígbàgbọ́ nínú àdúrà yẹn pé ànábì ló ṣe ọ yàtọ̀ sáwọn tí wọ́n rọ akẹ́kọ̀ọ́ tọ́pọ̀ ànábì wa ní allahumma thabbituhu ọlọ́pàá ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tó bá ti wà lórí ọmọ jábọ́ lórí ẹ̀sìn wàjálù ẹ̀wọ̀ wàjálù àdìyàn wọ́n wa mahdiyan tí ó sì mọ́ fáwọn èèyàn mọ́nà allahumma sabbituhu waj'alhu hadiyan wa mahdiyan ọlá níbi wá wí èyí tí pé wá sí london times one thousand times tí àtàwọn ajá sí pé àwọn kan ní àwọn fàṣẹ àwọn kan ní one thousand times òǹkà kò ṣe kíní kan wàláì tá a bá nígbàgbọ́ tá a sì dúró ṣe kárí àà ọmọdó ó ejò pa tá a sẹ bùkátà kankan rá ìjọ tí wọ́n tẹ́jà nẹ́bì pé ogun pé ẹ parẹ́ sí kìnnìkan ọ̀kọ́ lù àṣìbúnà láwà níwà lọ́kí kódà wọ́n ń sọ àṣìbúnà láwù yẹn ní sọ pé àwa ò bùkátà ní sóògùn àti ní hẹra wa lémọ̀ ọlọ́run ọba ti tó fún wa ní kéde pé wọ́n ń sà àbáwá sí ń ṣe kìnnì lórí káṣíbúnà láwù wọ́n padà di dùn àwọn tá a bá ń ṣe o kódà táwọn àdìsí gbé wa o àṣìbí ọlọ́ọ̀ tá níbi júwe rẹ̀ wọ́n sì wá gbọ́ ṣùgbọ́n níjọ yẹn àwọn fi ń fún wọn lẹ́sìn ó ní fankọ́làbù bi ni'mati minallahi wa fadl lam yamsashum su'un wattaba'u ridwanallahi wallahu zu fadlin azim anábì wá sí bẹ́ẹ̀ fún. nínú àwọn àfa àti ọjọ́ ọmọlẹ́kọ̀ọ́ ó ní òun wá àdìsí yìí òun wá wòye sí òun wá rẹ̀ áá àjẹkù entry behaviour òun sóhun ò ti mọ fail báyìí pé gbogbo wa náà nù tá a ni pé ẹ̀rín ẹ̀yẹ tó ti ká ìtújúká àmọ̀ gbé wọ kíláàsì ìtújú ká kódà kọ́sọ́ pọ́nmọ́ la fẹ́ kọ́ ìpákin bọ́sí bí kiri kan ọlọ́run bí mi náà bá kù sí mo kù sí tún mi náà sí àbí ọ̀kọ́ tó lùkọ́ lèmi náà èmi ò pé ah ojú rẹ lé náà ni kíní kan ni kò sẹ́ni tí èyí ní pọ́blẹ́mù ó lè jẹ́ pọ́blẹ́mù kan nìyẹn ń bá fúnra tọ́ ọ bá rí pọ́blẹ́mù yẹn borí yóò dá pọ́blẹ́mù mi lẹ̀ fún ọ àìrí borí yẹn lójú ó gbé bànújẹ́ yẹn kọ ọmọ akẹ́kọ̀ọ́ abẹ́ntọ́ fẹ́ ọ wà bẹ lọ́n lórí ya yẹn wọ́n ya pọ́blẹ́mù yóò jù báyìí lọ kọ́mọ̀ dá pọ́blẹ́mù mi so ẹni yìí wá ah ọ̀kẹ́ náà wà fà ni ó ní òun wá wòye sí bóun ṣe ń àwọn ọmọ òun rí pé ah mo tó ni pé ee ọ̀ya kùránì rẹ ọbọdọ̀ ha débi báyìí tọ́ ọba ha ọ jẹ kíní kan ó ṣe kíní wọn ọba ṣe kíní kan oníbẹ̀ òun ṣe mọ́ ṣe nìyẹn. ah ó lóun wá wò pé kóun ó lo òṣèlú bá nẹ́bí pé kóun ó ó ní wàbàdáàtú abtẹ́sìm fi ojú ìtúláàbí kúlàmà kọ̀ọ̀bẹ́lìtòhùn òun wá bẹ̀rẹ̀ sí pé tóun náà nígbà tóun ti kàdísì yìí wáyé gbogbo ọjọ́ tóun bá ti fẹ́ wọ kíláàsì àbó ń pàdé ọmọ akẹ́kọ̀ọ́ òun lójú ọ̀nà wọn mọ̀ rẹ́rìn sí wọn ọláyìn bẹ́ẹ̀ ni olùkọ́ pé ta ni bọ́ rẹ́rìn tọmọ bá fẹ́ wọ bẹ̀ yọ́fẹ́ lè mọ yọ́fẹ́ mọ tó ara tọmọ bá rìn pé ọlọ́gbà nǹkan yóò pé òun kà gbáko lónìí tọ́ bá ní hẹ́ẹ́sì wá ka pe ọmọ káwọn ọmọ kó jọ ká sọ pé ọmọ ọ̀kẹ́ kọ́ mọ̀ jàgùdù àti wádọ̀ wa ẹ̀já chẹ́kì ara wa tàbí lónìí o tó mọ́ wá họ àbùkátà ká ara wa ó ní òun wá òkè tóun bá ti pàdé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ òun ọmọ rẹ̀ ó ní èèmọ̀ tó wà ni pé ó ní ọmọ kan ń bẹ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ òun tó ọmọ ẹ̀kọ́ gan ti ṣe kí ni ó ti su ó tó ń bá tẹ wọn máa rẹ̀ rìn sí ah báwo ni kìnìkà ah kìnìkà wọn máa rẹ̀ rìn sí ó lóun wá rí kọmọ yẹn ń fìlì pé olùkọ́ gba tòun ó láti bí bẹ́ẹ̀ ọ̀kọ́ ṣuṣu nípa ẹ̀kọ́ níwà ń wá níwà ń wá wọn mọ̀ rẹ̀ rìn sí ó ní surprise tóun ò rí ni pé ìgbà tí èyí tó bí ọ̀sẹ̀ mélòó kan ọkàn di pé ọpọlọ rẹ̀ dín ẹ̀pẹ́ ànábì sọ fún wa pé àtàbásùn fi wọ́jì àhíká sọ́dàkọ̀ so sì mọ̀ pé sọ́dákọ̀ ọmọ níṣẹ́ tí mọ́ ṣe ni mọ́ jẹ́ kéèyàn láṣeyọrí àdẹ́bí ni ìtújúká rẹ̀ sọmọ làkejì ó ní sàárà ni ló fi sọ fún wa pé la tahtakiranna minal ma'rufi shay'an walau an tilqa akhaka biwajhi at-taliq. <laughs> a jẹ́ pé tí a bá yẹ ti kọ̀ dámà sọ́dákọ̀ síwájú ọ̀háwó fún ọ̀há bisikíìtì torí pé èèyàn lè fọmọ lẹ́bùn kẹ́kọ̀ọ́ gbé bisikíìtì lé lọ́wọ́ sọ pé wọ́n pe kárọ̀tì kìnnìkan stick ó ti yé ẹran tó ń dàgbàdo fún tẹ́kọ̀ fẹ́ lù ní àbọ̀ fẹ́ mú ẹ̀bùn àdẹ́wò ọlọ́mọ sì wá bẹ́ẹ̀ ó ní ọ̀pàdà jí tó mú bérebére afáyì àwọn sọ ń tọ́sẹ̀lẹ̀ bákan náà ẹlòmíín náà àwọn náà mú àwọn irú àpèjúwe irú rẹ̀ wá tọ́pọ̀ ọ̀kẹ́ ẹ̀yọ̀kan yìí náà káfẹ́ dúró sí lónìí so ẹlẹ́ẹ̀kejì tó tá a bá ní ká kó síbi ẹlẹ́ẹ̀kejì náà yóò fẹ́ gbà wá lákòókò ẹlẹ́ẹ̀kejì akẹ́lẹ̀ sọ òun náà kalẹ̀ díẹ̀ òun náà ni ká tó jẹ ọmọ níyà ká tó lè mọ́mọ́ ká tó kòrò ojúmọ́ ọmọ kárí kọ́ jẹ́ ìdí kan tó pàtàkì tó yẹ ká kòrò ojú sí tẹ́kọ́ ọmọ yóò rí i pé bọ́hùn ṣe dé gan olùkọ́ ń bínú ká sì jẹ́ kọ́ ọmọ mọ̀dí tá a fi ń bínú ìpákẹ̀ wọ bóyá lè sẹ́yìn pé bóyá ẹ sí olùwọ́n lọ fà ọ̀sẹ́jọ́ kò sí béèrè àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí pé ọ̀tọ̀ ni ohun tí bá a ṣe rí bá a ṣe ń àpí àṣẹ wọn ni bí ó ṣe mọ rí a kàn sọra wa di alábùkù lọ́dọ̀ wọn ni inú ta bùkátà ká chẹ́ẹ̀kì ara wa òun láfi pe ẹ̀mí wọn wá eléyìí lọ́ba adéda sefa nebi sallallahu alaihi wasallam àwọn tọ́jọ́ ta rẹ̀ tọ́ lágbára jù àwọn tí ó gbà àwọn ọmọ wọn gbà ẹ wà bí ẹ àbí làábì kódà fún mi pé bàbá aláàbí gan kódà ẹwọ́ kọ rẹ̀ náà gan <laughs> bàbá aláàbí ìyàwó rẹ̀ náà ìyá aláàbí wọ́n sì ọmọ márùn-ún tí wọ́n bí gbogbo ọmọ márùn-ún náà wọn ó sì gbà síláàmù àwọn àbílàbí márùn-ún ó di ìtújúká tí yẹ̀wúdí fi yọ̀ǹda ọmọ rẹ̀ fún ànẹ́bí sallallahu alayhi wa sallam abukata ká chẹ́ǹjì ìlànà wa ọba dídà kó kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ tá a ti rí pé eléyìí níṣẹ́ fi hàn wá pé ah, àsìkò sí ohun tí aláàkì nínú Islam tí ó jẹ́ pé nínú Islam gbogbo ẹ̀ wá motivation ọmọ pa nínú education pé motivation ó jẹ́ kíní kan so wọ́n sọ pé eh, teacher kíní kan ọ̀bọ̀dọ̀ jẹ́ teacher centered activities ẹjọ́ mọ work hand in hand àtàwọn students gbogbo eléyìí ní bẹ́ẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ nínú alukur'an pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ká fi àyè lẹ̀ fáwọn yẹn wa láti béèrè béèrè dáadáa lénìí so ẹlẹ́ẹ̀kejì òun láti sọ fún wa yẹn àwa wò báwo làwọn sọ̀hábà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bì so bẹ́ẹ̀ sì ni iṣẹ́ wa tá ń jẹ́ àfáàlẹ́ lórí yẹn àbí tá ń jẹ́ olùkọ́ bóyá ti wé nẹ̀ àbí kìnnì kan á protect iṣẹ́ yẹn tó jẹ́ pé màkàrúrù ò ní wọbẹ̀ á protect ẹni tí ò ní gbérọ́ wá gbàwọ́ lákòrò ojú sí wọn tó bá yẹ pé kò fẹ́ ẹ̀kọ́ yẹn àti yẹn lè fẹ́ gbòdò àbíká wọ̀ pé ah, ṣé ohun tó sí ó sú ọ̀hún tó sọ yìí tó sú ọ̀hún tó sọ yìí yóò sì mọ̀ jẹ́ pé ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí ni tó bá jẹ́ ọmọ tó ní ẹ̀ lákin látara bẹ́ẹ̀ tá kọ́ lákin olóògùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà jẹ́ ìkejì tá a gbé yẹ̀wò àwòkọ́ àárí títí àárí fi lélẹ̀ ni. ọba dẹ́dà kó kú. ṣé ètò yìí ọba dẹ́dà kọ́ bá kún wọn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti sọwọ́ sí wa náà ẹ̀rí pa aṣọ ẹ̀rọ ọlọ́run kan ọ̀sán hundred thousand ọmọ òrukàn márùn-ún ẹlẹ́fẹ́ fún twenty twenty thousand ẹ̀sìn ní ọmọ òrukàn bíi hundred ah òun sanwó márùn ẹnìkan náà san méjì ọba àdàkọ́bà àti dáadáa fún wọn kódà òru ní ẹnìkan lówó rẹ wọlé ó pè pé ustaz báyìí ní ẹsẹ báyìí ní ẹsẹ ẹdí ọtọ àni àá ó ní ẹ wọn sì wá lọ ẹ ra pure water àbí ẹ ọlọ́run bá àti dáadáa fún wọn. jazakumullahu khairan wọn àǹfààní ìyẹ̀wò nílé tí àwa náà bá fẹ́ kún àwọn tí àmọ́ ń ṣàdúrà fún mi gbogbo ìgbà yìí lọ́wọ́ àwọn tó ti kú nù wọn àgbàgbé wọn àwọn tí ń bẹ láyé náà àtúnṣe àdúrà fáwọn ni ìwà ká má gbàgbé àkànnà bàbí àṣemọ́ ń pè wọn náà ní sixteen seventy seven sixteen seventy three thirty three ló wà láàánú kódà kò kọjá kí ọ̀dọ́ ni kọjá àtẹwọ́gbà lọ́wọ́ ẹ̀rọ kọ̀ọ̀kan wa. béèrè láti lé zero eight one two two nine two one eight one. salamu aleykum báyìí ìbéèrè rẹ èmi ní lágbájá ládùúgbò báyìí àkókò sí fáwa bẹ́ẹ̀. tàbá ti wọlé kákò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa asálámọ̀ á sì béèrè ìbéèrè wa ló gbọ́ ọlọ́mù á dà wá lóhùn rẹ̀ ló wà láàánú yóò sì kó wa ní ẹ̀sán lórí ìdákùnmọ́lá ọ̀rẹ́ rẹ̀ barakallahu fikum náà ẹ sì wà pẹ̀lú wa. Wàhálẹ́kùn sálámù ọ̀rọ̀ nípa káàtó. Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí. Àmín àtẹ̀yìn náà. Náà àbí àbẹ̀ka ní ìsìn ẹ̀mọ́ gẹ́gẹ́ bá a tún bẹ̀ lọ́dọ̀ rẹ lọ. Ànábì sọ fún pé Allahumma sabbituhu waj'alhu hadiyan wa mahdiyan. Allahumma sabbituhu Allahumma ij'alhu hadiyan wa mahdiyan. Naam. 08122922181 olùwàkọ́bà arábìnrin náà ní ẹ̀sìn olóore. Pé wọ́n gbé ọmọ mi gorí machine yóò fẹ́jú ni, wọ́n bá gbé síwájú àbí fẹ́ lè so mọ́ sọ̀rọ̀. ẹ ti wà pẹ̀lú wa o. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam. naam. naam. naam. naam. Naam. Ẹsẹ̀ ń dún yẹn, ẹsẹ̀ ò ṣe ohun tí èèyàn nítorí ẹgbàá rẹ̀ sòtí àwọn afi kẹwọ́ pé ẹsẹ̀ ní ń dùn abẹ́ẹ̀kọ́ ni àmì ọ̀mù tí mọ lẹ́bù ẹsẹ̀ tó lè mú yàn mọ́gbàwẹ̀ àfi tó bá jẹ́ pé ẹsẹ̀ yẹn lágbára dé fáwọn àwọn ọ̀rùn kẹ́tì wọ àwọn dókítà lè ṣàlàyé tó hàn ní bóyá ìṣẹ́jú ìṣẹ́jú ọbọ̀rọ̀ mọ́ jẹ nǹkẹ́ báyìí ṣùgbọ́n bóyá abẹ́rẹ́ ní ọgbà ni kẹsẹ̀ yẹn ó dà tó bá jẹ́ tábìlẹ̀tì wọ́n lè kọ̀ǹfàtì rẹ̀ sí iv fún tí ọmọ ọgbà tí ó sì ní wà nípò oúnjẹ ni pé ìyẹn dágbò ìyẹn ṣe kíníkan ìrò pé ó lè pé kí ọmọ gbàwẹ̀ tó bóyá àlàyé yín kò òjókòó yẹn lè torí pé ẹsẹ̀ ń dùn mí nìyẹn نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم نعم jazakum Allah khair tó bá jẹ́ pé nípìnlẹ̀ tí ó bá sí níbi hard níbi pé àwọn ìjìyà tí sẹ̀rí àsọ pé búlálà báyìí bóyá ẹni tó ṣe kọ́sùfù eighty ẹni tó ṣe sìnẹ́ ọgọ́rùn gbogbo àwọn yòókù àníbi ní ká mọ̀ mọ́ lu ọmọ kọjá ẹgbàá mẹ́wàá ṣùgbọ́n tó bá jẹ́ pé dọ́rbù tààzír dọ́rbù tààzír ṣẹ̀rí àtúwọ́n lẹ̀ tẹ́niyàn ó wòye sí tọ́ pé ó lè lù kọjá mẹ́wàá ṣùgbọ́n tí àṣejù sì ní wọ̀ tó bá jẹ́ tààzír pàápàá tó bá jẹ́ bí adájọ́ abẹ́ni tó jẹ́ kí ní kẹ́ pé tàbá tó gbélé yẹn sì jẹ́ ni ṣùgbọ́n ń mọ́ ń da jù pé gbogbo àtàwọn bẹ̀rẹ̀ sí àṣìbí wọn dájọ́ ṣẹ̀ríà tọ́pẹ́ bíi ẹ wá pankẹ́rẹ́ bíi mẹ́wàá gan ti ó ti tíìkì jù lọ ìgbẹ́ àtọ́pẹ́ pé ẹyọ kẹ́nẹ̀ mo ti fún àní ló kó yẹn lọ́rùn o. ẹ ti wà pẹ̀lú wa ìjà o zero eight one two two nine two two one eight one. òní ta ṣe fàyè lẹ̀ dáadáa ẹ̀kọ́ rẹ̀. zero eight one twenty two ninety two twenty one eighty one. náà wàlẹ́kùn sálámù rámtọ́m tẹ́ ẹ̀ bá kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín yọ kọ́ọ̀tì torí pé. alákọ̀ọ́kọ́ nípìnlẹ̀ ni pé kò sí ohun tí ń jẹ́ ìsúpó nínú Islam tó ti yé ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá àṣà Yorùbá lásán ni òun náà sì ní gan ẹ rí i pé àbúrò ni wọ́n máa kọ́kọ́ súpó ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ torí pé wọ́n gbé ẹ̀gbọ́n sípò bíi bàbá fún wọn àpèsè yẹn wàá fẹ́ ìyàwó ọmọ rẹ̀ òun lójútì ni so bọ̀tọ́ pé nùsẹ̀rí àsìlámù bá ní bọ̀dá rẹ̀ kan kú nìsín ìyàwó rẹ̀ sì da orí kọ́mọ lóàbí ni so tẹ́lẹ̀ náà sì ní àwọn ọmọ rẹ̀ ojúṣe rẹ̀ ń bẹ lórí wọn o sì wó pé ẹ̀fẹ́ kó sí kí ni ẹ̀dí òfin ọjọ́ ọwá fẹ́ fẹ́ ọlọ́ bá sọ̀rọ̀ lọ́tọ̀ kí mo fẹ́ fẹ́ ọ ni kì í fún ó pé ìjókòó pé ẹ tó kù yìí lágbájá ìtọ́ bá fẹ́ mú nu wọn so ọ̀fẹ́ yọ sọ̀rọ̀ tí ó gbà ní sàdáàkí ẹ̀sùn igi míì ni àyíṣà bá lé yígi ẹnìkan ṣùgbọ́n pé gbólóhùn pé opó sísú kò sínú rẹ̀ nínú sílámù òyà wa gùn lé gùn lé gùn lé sàdá kí bọ́dá rẹ̀ àbí dàpọ̀ rẹ̀ alẹ́ sọ́lá wà lọ́dún ọ̀gá. Naam. Ah ah. Naam. Naam. Nígbà táwa yáwó yẹn ká fẹ́ dá owó yẹn padà. Naam. Tó ọwọ́ ni a ṣe àdéhùn ẹbí owó yẹn nígbà tó ká fẹ́. Naam. Tó àwa sọ fún bí a ìfọyà àjọ ní àtìmẹ́tì mú yẹn mọ́ yẹn lọ́wọ́ wa yẹn tí oṣù tó wà lọ́rùn ẹ̀dá kan rẹ̀. náà alákọ̀ọ́kọ́ ni pé ẹnìyàn tó bá jẹ́ mùsùlùmí so ẹ̀kọ́ ìsìláàmù ò sí ọba ìdàkọ jogún ẹ̀fẹ́ nìkan kan. ẹ jọ sọ bẹ́ẹ̀ láti pilẹ̀. ẹ jọ kọ́nà tẹ alákọ̀ọ́kọ́ ni pé tẹ bá jọ sọ láti tẹ́lẹ̀ ẹ̀yin ní ọ̀gbọ́dọ̀ gbà. gbọ́dọ̀ fún yín àtẹnitọ́ gbà àtẹni tí ó fún yàn iná ìrọ̀lọ́run ọba ọba jagun àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà kódà wọn ò ṣe èrè lálùkìyàmà ìdìde tí wọn dìde ìdí aṣèrè ni lórí gbogbo ayé ọlọ́run aláwọ sọwọn wọtá lórí bẹ so ẹlẹ́ẹ̀kejì ní pẹtọwẹ kaba gbowó lọ́wọ́ yẹn àfọwọ́ yẹn ṣàǹfààní ayáwó tẹrí ọ̀tá kọkọ jẹ pé nígbà tá a bá fẹ́ sin àwa la wò ó pé á àǹfààní tí mo rí mi owó ìmọ̀fẹ́ gùn lówó gbọ́dọ̀ kó ń lọ bá béèrè pé sọ wà ní fi nǹkankan sí à ní fi sí àwa lóhun ọ̀gbá mọ́ ẹ kó yẹn kalẹ̀ ẹ báwọn yẹn tí ó bá àwọn tó já àwọn òbí ẹ̀ tó lóhun ọ̀gbà táwọn ní òòrí bá sọ̀rọ̀ ẹ pawó yẹn mọ́ ẹ dọkumẹ́ǹtì rẹ̀ kalẹ̀ tó bá sì wù yín kẹfẹ́ mọ fi ṣe bísínẹ́sì kan ló kọ rẹ̀ tẹ́mọ̀ kórè rẹ̀ pamọ́ ńgbà wọn bá kú tán bá fẹ́ pígun rẹ̀ ẹ lọ kó dúkìá fáwọn ọmọ rẹ̀ pé ó bàbá yín bẹ lọ́ọ̀mì. tó bá láwọn fẹ́ bá gbà kalẹ̀ ẹ gbà ẹ sì kọ̀wé pé owó rẹ̀ ń bẹ lọ́wọ́ lágbájá tó bá fẹ́ padà gbà lásìkò yìí owó pọ̀ lọ́wọ́ rẹ̀ ni òfin tí. zero eight one two two nine two two one eight one. Now. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè mi lọ báyìí pé gẹ́gẹ́ bí ẹni tí ojú òṣèlú tí kò láǹfààní àti wọ́n ti lọ di láti ìkọ́jú. Tí a bá wá wà lórí ní ọkàn sí alẹ́ kásúrà méjì tó lẹ́tọ̀ọ́ láti kásúrà kan lẹ́ẹ̀mejì àbẹ́ mẹ́ta. Ìkásúrà kan lẹ́ẹ̀mejì àbẹ́ mẹ́ta, àwọn bá dùn sẹ́lẹ̀ wọ́n mọ̀ sí torí pé àwọn fẹ́ pẹ́. So kì í ṣe pé báyá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam sáà kóun fẹ́ ṣe bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n táwọn afá àmọ́ sọ ń gbà mí ni pé sẹ́pẹ́lẹ̀ náà lọ́ba mọ́ kẹ̀jẹ́ kíráka rẹ̀ ọ̀pọ̀ ó ti yé sọ pé kẹsẹ́rà tó sùjúdì ó lè wáyé fún ọ kò ní jẹ́ pé ńgbà tó wá kakúlò aláwọ̀ ní sọ wá kakúlò aláwọ̀ one thousand lórí ráka kan sọ mọ̀ pé one thousand tó ka yẹn ìdúró kan náà ni ìforíkanlẹ̀ ọ̀tọ̀sẹ̀ mọ́ fọkàn sí ọ̀tọ̀sẹ̀ pé ọmọ kò ka rẹ̀ kí ọmọ kàláfà rẹ̀ pẹ̀lú ntọ́ba ẹ̀dá ògbé kọ lọ́rùn kò lè jí nẹ́fìlà rẹ̀ ọ̀pọ̀ lórí àgbọ́yé pé sọ̀látù lẹ́yìn másìnà másìnà tíráka rẹ̀ bá ti pọ̀ ó rí pé sùjúdù rẹ̀ ó sì kíni yọ pọ̀ rùkú rẹ̀ ọ̀pọ̀ àsìkárù rẹ̀ ní ọ̀pọ̀ súrà tó fẹ́ kà ó lè kàákàákàákàá ilé ṣe ni ni tàbá ní ọwà mọ̀kọ́yà torí péjọ́ tí ìyàwó àìsà ń béèrè rẹ̀ tàfi ní ọwà mọ̀kọ́yà pé wọ́n so mọ́ pé òru ni tí wọ́n bá da àmọ̀ gangan ó tún mọ̀ pé lóru yẹn àmọ̀ sí ṣùgbọ́n kò sí ohun tó ní ká mọ̀ sí ní ojúmọ́ kódà kọ́ mọ́ jẹnu àwẹ̀ torí pé áfúwò Allah subhanahu anytime lásìkíni labùkátà rẹ̀ ṣùgbọ́n ìníkàkún wájú lákòókò táàmọ̀ káájú ọ pàtàkì lóru yẹn ju gbogbo àkókò lọ lóru mẹ́wàá ìkẹyìn Ramadan. Wa alaykum salaam wa rahmatullahi àwọn kíni àwọn kíni ẹ lọ sílé kí o ẹ lọ sílé kí o a ti ẹsẹ topic lórí ẹ lọ sílé kí o ó ti yẹ pé wáyà fẹ́ gbẹ́bùn mi kan àbí kíní kan àwọn olùlẹ̀ asimi kíni tuma olùlẹ̀ asimi torí pé ní tó kéwu ní àwọn tó gbòkun náà wà níbi ọlọ́run àwọn márùn náà ni ó ní olùlẹ̀ yàrá àwọn ká muhammadu ibrahim musa kalimu fàáyínsà àkwànú olólẹ́ àsìmí fa alámú tọ́tọ́ tí mo ti fún yẹn ẹ̀ẹ́dẹ́bẹ̀ <laughs> wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ìrora ah, ṣòro ní ilé ẹ̀kọ́ fún orúkúláyé gbígbá tí mo dàpọ̀ ẹ má jẹ́ kí béèrè wọ́n ṣe kí ni.

bọ́kẹ́ náà mọ́jẹ̀ jẹkújẹ o pàṣẹ yẹn jẹ ẹyin àtẹ̀wà ẹyin mẹ́ta àtẹ̀wà ọtọ́ àmú fíjú mi tàbí tó mú yógọ̀tì lé lórí ọtọ́ àfikẹ́lẹ́ jẹ́ tọ́kítọ́rọ̀ àwọn eléyà èso àtọ́fà nìyẹn o yọmọ sálọ ṣùgbọ́n dààmú di pé ọkàn wa sọ pé ọ̀fẹ́ lè mọ́ gbọ́ oorun gan fẹ́ lè mọ́ gbọ́ kínní kan eré nìbá ti ń di pé ń di bí ẹ̀kẹta kínní kan tí wọn náà ti mọ̀ pé kò é ti pa àwọn pàán kì í sàwọn ọjọ́ pé àti <laughs> òmùkínní lọ lẹ́gbẹ̀ẹ́ wàá sàwọn yẹn tó ti dààmú di irú ilé yẹn lè mọ kírun lọ ìgbé tí wọn náà mọ̀ pé ilé yìí àtọ́fà ni so di ọmọ sàlùwàlá náà ni o ọwọ hẹn so bó ṣe jẹ́ ilé ìsìlámà ó wá súnà tó àgbọ̀ kàdá súnà ìhálí ìsìlámù déédéé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kó tẹ̀lé ohun tí Muhammad mú wá ètò ìgbọ̀wọ́ àtónímọ̀ràn òdodo Jazakumullahu rabbun nasi khaira rabbun nasi khaira Alhamdulillah, la ilaha illa anta, astaghfiruka wa atubu tó àyọ̀ wáyà. àpàrà sọ̀rọ̀ àwọn aládìẹ mọ́ káwọn ló lóyún. afúnládìẹ àyè.